ajá sí pé sáàwà ní ìtàlẹ́bí sọ̀hún sáà ní ìgbàgbọ́ náà sí muslim àgbàgbọ́ ìyẹn ni ẹ̀kíkì ní wà ní pé ó túmọ̀ sí pé those seventy thousand people they have to work for it àbí wọ́n náà ti ṣiṣẹ́ fún ni pẹ̀lú àdìsí yẹn wọ́n ń kọ́kọ́ nìkan ní òkàṣà

kì í ṣe sátán ẹbí ni ó ṣe o ìṣe sátán ẹbí sọ pé wọn ó ṣe tí wọn fi ní ṣèṣì roṣẹ tí wọn fi ní kọ́kọ́ wọlé kẹtù wọlé jẹ náà kò ṣe o méṣe ń sọ̀rọ̀ náà ni ó ti nawọ́ o tó dé kí àlébì kó ń bẹ Ọlọ́run kó fi òun sínú àwọn seventy thousand tí ò ní ṣèṣì roṣẹ tí ò sì ní kọ́kọ́ wọnú náà ǹjẹ́ mọ́tà nàbí wí ànábì ní antamini wọ́n wà nínú wọn sọyẹ kánà bí ọha àlejò náà bá ń tọ́bákà sí wípé ọ̀wọ́ tí bá ń bẹ nínú kùhání nìkan tọ́ba wa tàbá wa rántí sí lórí rẹ̀ ní àdísì wẹ̀ nìkan látàbọ̀ ìjọba ti sínú kùránì ànígbàgbọ́ ó débẹ̀ sẹ́ndẹ̀ báwọn ẹlẹ́ni bá tún ṣe tàgbẹ̀rẹ̀ ó ti fẹ́ di kìnnìún ọ̀pọ̀lọpọ̀ di promo nù ẹlẹ́ni bá dìde òjíṣẹ́ ọlọ́run bẹ́ẹ̀ni náà bẹ́ẹ̀ lọ́run kéèmìnà jẹ́ kan nù wọn ìtàlẹ́bì ni pé sábàkọkà bí há òkáàṣà sábàkọkà bí há òkáàṣà òkáàṣà tí ọba tẹ́ẹ̀kẹ́ lórí ẹ̀ ó nìkan lọ́lọ́run fún mi láǹfààní kó wọ àárín seventy thousand láì pẹ̀lú àdúrà ẹ̀yìn yòókù ẹ lọ ṣiṣẹ́ rẹ̀ ni. ìdìbò bẹ́ẹ̀ lọ bẹ́ẹ̀ ni wípé when See, I told you near before, wípé Islam is a religion of concept. And the concept of Islam is defined by Islam. Islam olómi àwọn ìkì ọ̀rọ̀ èdè ìpérí èdè ìpérí ìsìláàmù ó náà ni ó ti tu fún wa àmọ́ tí ń jáde ìsì ìsìláàmù ni ó tu àdìsí fún wa kò wá síbì kankan in the world tí àkàkà sẹ́nìkan lè ta. tí ó jẹ́ síra àwọn àfáà súnà tí ó sọ pé the only hadith tá lè lò òun ni ọ̀wọ́ àdíìsì tó bá ní supportive verse nínú Kùránì no ìtí wọ́n sọ ní pé àdíìsì ni èyíkéyìí ọ̀rọ̀ èyíkéyìí ìṣe èyíkéyìí ìfirinlẹ̀ èyíkéyìí ìwùwàsí èyíkéyìí ìrísí òjíṣẹ́ èyíkéyìí ìrísí tí wọ́n ṣe àfisí rẹ̀ sí ọ̀dọ̀ ànábì tó sì rinlẹ̀ pé tó sì rinlẹ̀ bẹ́ẹ̀ lọ́dọ̀ àwọn onímọ̀ hadisi fahuwa hadith inú ìpínlẹ̀ hadisi ni tó ti yé náà. ẹ̀rí ní àti ara ọ̀rọ̀ tí mo sọ lẹ́ẹ̀kan ẹ̀yin náà ẹ ti mú àwọn ọ̀rọ̀ kan tàbí kejì wá ní orí ẹ̀ tó jẹ́ tó lè fi mú èèyàn ní ìgbàgbọ́ sínú ọlọ́run ọba ẹ fi hadith ẹ̀dẹ̀ tó fi báàkì rọ̀ pé tó bá tẹ̀ á jẹ́ pé àdìsí náà lè ẹ fẹ́ lò fi báàkì àwọn nǹkan yìí lọ tí ànábì dẹ̀ sọ pé bẹ́ẹ̀ náà ni ó dẹ̀ ṣe rí wájú ọlọ́run bá ẹlẹ́ẹ̀kejì ni pé ǹjẹ́ ẹni tó bá fẹ́ ìyàwó kọjá àlà nítorí tí ìbá gbàgbé ó ń bọ̀ tí ìbá gbàgbé lẹ́ẹ̀kan ẹ sọ̀rọ̀ kan tó dẹ̀ mú ẹ tàkìkì ọ̀rọ̀ yẹn nípa yí pé kí ọlọ́run fún yín ní àǹfààní gan kó fún yín ní ìkápá jù bẹ́ẹ̀ lọ ẹ̀ ní ṣe ọjà mẹ́rin kíríkì. ẹ ìyẹn ni nọmba one. okay nọmba two o ní pé ǹjẹ́ ó wà nínú hadith àbí inú alukoran ipe ẹni tó bá ti fẹ́ kọjá iye báyìí ìjìyà ń bẹ fún nọmba tù àbí ẹ kọ́kọ́ dá mìíràn ní ìjíǹjẹ́ Islam ìṣe kan ni ìgbàgbọ́ kan ni a máa rí ẹ̀rí rẹ̀ látinú Quran tàbí látinú hadith eléyìí tí àwọn aṣíwájú rere ó mọ ṣe àlàyé ńtọ́ bá fẹ́ olúkúmusúnbẹ̀ fún wa torí alegbáyàwó alegbádìsì mú nígbà míì àmọ́ tá àdégbọ́yé ọ̀tàwọn tí wọ́n nímọ̀ yẹn wọ́n wà sàlàyé ẹ̀fún wa pé bó ṣe rere láàfin lè jọ owó onímọ̀ kúrò nínú àlámọ̀rí ẹ̀sìn ní ti ìfẹ́yàwó tayọ mẹ́rin ìtajọ ẹnu àdáni nínú Islam fún èyíkéyìí inú ọmọlẹ́yìn òjíṣẹ́ Ọlọ́run tó bá ẹ̀wù kí ló fà alákọ̀ọ́kọ́ aya Kùránì sọ pé báńkì wúmọ́ tó bá fún mínà nìsà mọ́síná wàyí nínú àwọn ìyàwó tọ́lọ̀ ń sílẹ̀ tọkùn yín ẹ fẹ́ méjì tàbí mẹ́ta tàbí mẹ́rin tẹ́rù bá ń báyìí fẹ́ẹ̀ ní lè ṣe déédéé ẹ sì mọ̀ ní ẹyọ kan a ó máa má làkàtì àìmánukùn tàbí ẹni tí akọ́ ọ̀tún yín ká tó túmọ̀ sí ẹrú lóbìnrin tẹ́ ní ẹ lè sọ́dọ̀ ìyàwó yín ó ṣeé ṣe kí ẹni tó fẹ́ ṣẹ́ kọjá mẹ́rin kó ní àyàtọ̀ ọ̀kà náà lẹ́rí ìhun pé ọ̀tọ̀ bọ́lọ̀ ṣe gbé ni báńkì wo máa tábàlà nìta ìmọ́síná tù o àti àti mẹ́ta ó di mélòó ó di márùn wọ́rùbá àti mẹ́rin ó di mélòó òun sì bẹ̀rẹ̀ fẹ́ nù òun fẹ́rẹ́ jọ òun àkọ́kọ́ náà ní ti kéèsì ìtawà mẹ́yìn ọ̀rọ̀ tí wọ́n mọ lórí mẹ́sàn-án kódà bá pín wọn bá tún àyà ń bá kò gbé fún wọn torí pé aṣáájú gbọ́ ti fẹ́ ọgọ́rùn-ún kò sì sí ìdàwọ́ dúró ọmọ ọ̀gbẹ́ náà sì gbà pé tọ́mà bá fún oníkàpá as many as possible ni aga sí pé àyà ìwọ̀n lè jẹ́rìí fún wọn gbà náà káfẹ́ sọ pé wọ́n fẹ́ tu nítu àti méjì àti mẹ́rin sẹ́ àrùkọ gbogbo rẹ̀ náà sẹ́ mẹ́sàn-án ló wọ̀ kò kọjá mẹ́sàn-án yàtọ̀ sí wípé wá tó wà nù àyà yẹn etí gbogbo tẹ̀síìlù sọ pátápátá ní pé wá yẹn o wá o tàbí ni o kìí ṣe wá àti o tó túmọ̀ sí pé ẹ̀fẹ́ méjì tàbí mẹ́ta tàbí mẹ́rin ìtumọ̀ rẹ̀ wọ́n sì mú àyà àdúgbò ní kùránì tọ́lọ̀ ti lu gbólóhùn mọ́kínná wákù láńsá wàlúbára tó sì túmọ̀ sí tàbí tàbí tàbí tàbí nínú sọ́kùnrin fásitì. sùràtù fàátìrì siri bá mi ṣí táyà yẹn tọ́lá tó sọ nípa pé òun dá nínú àwọn àwọn màláyíkà tó nínú wọn alápá méjì ń bẹnu wọn ó dákọ̀ ó dákọ̀ fòláta alápá mẹ́ta ń bẹnu wọn alápá mẹ́rin lọ fún màláyíkà míì tó túmọ̀ sí pé nínú àyà míì tí ò tẹ̀gẹ́ ọlọ́run tún lu owó ọ̀rọ̀ tó lò fún ìyàwó òun pẹ̀lú káwọn fọ́ ọmọ ìpè wá àtọ́wọ́ àfẹ́yẹn o wá àtàfihàn o ìyẹn ni pé o lè fẹ́ méjì o lè fẹ́ mẹ́ta o lè fẹ́ mẹ́rin. ká tún wá lè gbọ́yé sí i ló jẹ́ kí n mú ìtàn sọ àbá tó gba Islam síyàwó mẹ́sàn-án àbí mẹ́wàá ń bẹ lọ́wọ́ rẹ̀ lókòtò gba Islam mẹ́sàn-án tàbí mẹ́wàá ń bẹ lọ́wọ́ rẹ̀ ànábì sọ fún pé kọ márùn sílẹ̀ mú mẹ́rin tó bá wù ọ̀hún bẹ́ẹ̀ tó bá gẹ́sí péyàwó ọmọlẹ́yìn òbí sí ọlọ́run lè kọjá mẹ́rin ni pàṣẹ́jì ò ní ṣe pàṣẹyìn fún sàbẹ̀wò ìpàṣẹ rẹ̀ fún ó túmọ̀ sí pé kò sí àǹfààní kí mùsùlùmí ẹni yẹn ní kápá mẹ́wàá lè fẹ́ mẹ́wàá àmọ́ ẹ̀sìn ìfaramọ́ fún ó mú àlébìsọ pé kó kọ márùn-ún kó ṣẹ́kù mẹ́rin ìyẹn báwọn àwọn Abubakar Umaru Uthman àti Ali àràkọọ́lẹ̀ pé wọ́n fẹ́yàwó kọjá mẹ́rin àwọn sì ní àròlé òjíṣẹ́ Ọlọ́run àwọn ní akẹ́kọ̀ọ́ àkọ́kọ́ òjíṣẹ́ Ọlọ́run àwọn ní ènìyàn àkọ́kọ́ kọ́kọ́ gba ìsàmù lọ́wọ́ òjíṣẹ́ Ọlọ́run so wọ́n gbọ́ ìsàmù yẹn jù wá lọ kí wá lè dàgbọ́ tí ń bẹ fún ẹ̀ tí yọ̀wẹ̀ papọ̀ gà mẹ́rin torí pé bí ìdájọ́ láti mọ́ fi mọ gírafítì ọ̀ràn ìdájọ́ tí ń bẹ fún ọ̀rọ̀ tí ń bẹ fún ọ̀ràn yóò jẹ́ ká mọ gírafítì rẹ̀ tí ẹ̀ka bá wù sùsùn tó ní ntóhùn gbọ́yé ni pé kóun máa fẹ́yàwó lọ kéèyàn fẹ́ mọ ní mẹ́rin wọn gbọ́ yé bẹ́ẹ̀ tí wọ́n ṣàlàyé fún tí ò gbọ́ àníṣẹ́ nítòun o òun máa fẹ́ pàgá mẹ́rin ni tó bá já sí pé ilẹ̀ ṣẹ̀ríà ló sì ń bá wà ìjọba ó dì lọ́wọ́ kó sì bá wà lẹ́sẹ̀ rí àwọn ìjọba ò ní fàyè gba kí ẹnìkan kó fi afẹnú rẹ̀ kó mọ fi ṣẹ̀sìn lù kó sì di olórí ìjọ ìjọba ò ní gbà àmọ́ torí pé àti ńlẹ̀ ṣẹ̀ríà bẹ́ẹ̀ bá sọ́kò níyàwó one million nàìjíríà kò sí ní tó kàn ìjọba nàìjíríà lọ́nà gbàtọ́ bàtí wàá bá gómìnà pé bá ń kọ́kọ́ sí ìdìmọ̀ bọ̀ wọn tó ń bọ̀ wọn fún ara rẹ̀ but ká sọ pé kí gangan tàjọ ń tàn gagagaga lábẹ́ pólísì méjì ètò fúyẹ́ jù nínú ìdájọ́ rẹ̀ òní ká sọ pé ó jẹ́ olùtayé ẹnu àlà ètò fúyẹ́ jù nù pé ó jẹ́ olùtayọ ẹnu àlà so irú ẹni bẹ́ẹ̀ tó bá kú sórí ìṣesí yẹn tó bá wọ lọ́hùn ó lè forí jù tó bá wọ lọ́hùn ó lè jẹ yà torí gbogbo pátápátá ọlọ́wọ́ fẹ́ ìtayọ ẹnu àlàfẹ́ àwòrán kanu olóṣìkú yẹ́kùn náà ràn rẹ̀ àwòrán kejì òun gangan ni pé o lè sọ ti di kèfèrí tí ó mú kúrò nínú àgbo Islam tó sọ di kèfèrí lọ́nà wo tí wọ́n bá mú wáyàwá fún tọ̀ lórí ìṣèwọ̀n tọ́ǹtì ìbálò ń takò áyà o tàbí wọ́n mú àdíìsì tó fẹsẹ̀ nílẹ̀ wá fún tọ̀hún òun sì ń sọ pé lọ́dọ̀ tòun àdíìsì ń kìí sàdíìsì olóògbà nẹ́bí gbọ́ wọ́n mọ́rọ́ ànẹ́bí de òun lè pé ọ̀wọ̀ tẹ́ńsìkì ṣùgbọ́n kan lé àánú sígbó mo ò gbàdé dìgbọ́ nìyẹn tó pé nu mẹ́jẹ̀mú pé yẹn gbàdé dìgbọ́ wọ́n ni pé òrùtọ́ bá fi wá bá wa káza àgbọ́ nígbà tó bá ti jẹ́ òdodo so tí ọba ti ní ìtumọ̀ ìtakò ayọ̀ ọlọ́run àti ìtakò ọ̀rọ̀ òjíṣẹ́ ọlọ́run nínú ọ̀tọ̀ òdìkèdè afẹ́rẹ́ rẹ̀ nìyí sínà ṣíṣe ìtajẹ́ inú ara ní ẹni tó ti sìnà kèsì kèsì ṣùgbọ́n yóò di kèfèrí nígbà tí wọ́n bá sọ pé tọ́ bá sọ pé ayé àti ẹ̀ka òun òbí ti pẹ̀lú òun wọ́n gba kúrò àgbọ̀ o bọ̀tá ayà yìí o nítòun o òun òbí lífù rẹ o tọ́ bá ti lé ta ìgbàgbọ́ nínú ayà kan ó ti ṣàgbàgbọ́ nínú gbogbo odidi kí ni o àlùkò ànìyàn ṣùgbọ́n àti kí n tó bá jẹ́ máa ti yà tí yẹn bá ń ṣe lọ́dọ̀ àwọn onímọ̀ tó bá jẹ́ máa sí yà o máa sí àtàlẹ́ ọmọ jẹ́ wọ́n mọ̀ pé tí máa tẹ́ ní á sí ok ṣùgbọ́n wọn wọn lọ́kọ́ ti di gbèsè rí bọ̀tún sì bá dúó dúó láti tako in tó jẹ́ òdodo ọ̀ lórí ẹ̀sìn tó tako ó ó sì lè di gbèsè yìí nípasẹ̀ bẹ́ẹ̀ torí ẹ báwo láti kọ lẹ́tà ibi táfi ẹgbẹ́ náà nì kí ni àdírẹ́sì tá a lò màá fẹ́ kẹ́ fún wa ní àdírẹ́sì tá a kọ lẹ́tà sí tá a máa àdírẹ́sì sí ṣáàtì fún yín tẹ́ bá dọ́dọ̀ wọn tẹ́ bá ní fún wọn ìgbàwo sì ní ọpẹ́ jùlọ láti kọ lẹ́tà tó fi tẹ̀yìn lọ́wọ́ ká mọ tí òfin tẹ̀ pé ní ìsìn ẹ̀yìn tún fara lọ sí ibi tẹ́ ti wá so ká yanjú yẹn ní ìsìn irú ìjókòó tá a ti ṣe yìí náà táwọn náà ó láǹfààní yóò ti rẹ́dì láti gbọ́. alhamdulilayi rabi alamin torí àyè tí ó sì pé ó ní àwọn ọ̀rọ̀ púpọ̀ tèmi náà yẹ kí n sọ àmọ́ látara yìí pé kò sí àyè àti pé àwọn àyà mi wà tẹ́ pé èmi ò lè mọ̀ torí mi ò tí ì dé bẹ́ẹ̀ ṣé mo ti sọ bẹ́ẹ̀ náà lẹ́ẹ̀kan náà pé mẹ́ta ni ọ̀rọ̀ ọ̀rọ̀ tó bá ti ṣe déédéé kíyàn ní ìbẹ̀rù ọlọ́run nípẹ̀ èyí tó bá wá tó yẹ pé ó jù ẹ lọ kó o dákẹ́ lẹ́nu ẹ̀ èyí tó bá wá èyí tó bá yẹ pé ìwà àti ẹ̀ ẹjọ́ jẹ́ irọ́ o ní kò lu ìbẹ̀rù ọlọ́run sí látara abẹ̀ náà ni pé àwọn ọ̀rọ̀ míì wà ó lè má ṣe déédéé tèmi ẹ pé àwọn tó bá tún ju èmi lọ wọ́n lè fèsì ẹ̀ nítorí náà ni pé èmi máa ń fẹ́ kí ìrẹ́pọ̀ wà láàrin àwa mùsùlùmí látara wípé n tí ò bá yé mi tí n bá wa bá yín tí n bá kọ sílẹ̀ tẹ̀ bá láyé mi tèmi náà gbé tèmi síbi náà tẹ́ wá bí wípé nǹkan yìí tẹ́ ń ṣe yìí o ǹjẹ́ ẹ lè ṣàlàyé tó kún fún wa lórí nǹkan báyìí tẹ́yìn náà lọ tẹ́yìn náà gbá láàyè ẹ rí i pé mùsùlùmí àwa àwa tá a jẹ́ mùsùlùmí ìlọsíwájú a máa dé bá wa torí tá a bá tí rìn bí òròyìn súnmọ́ yín sìn kì í mọ orí èèyàn tẹ́ jẹ́ bí ẹ̀gbọ́n mi bá ti ń ròyìn pé àfa wa wọ́n yà máma ní àmọ́ tí n bá rìn súnmọ́ yín màá mọ irú èèyàn tẹ́ jẹ́ ló jẹ́ kí ẹ tàbá àbá yóò jáde fún ìsọ̀rọ̀ mìíràn. Ah, ìta lẹ máa bá wọn. ìta. ẹ gbà pé wọ́n lè jáde fún ìfọ̀rọ̀wérọ̀. èmi sọ fún yín pé ìta lẹ máa bá wọn báyìí báyìí tẹ́ bá lọ. wọn nídìí kankan tó ń jáde lọ wọn ì lọ́bì kankan thirty years nísìnyí ká ti wà ká ti jókòó wọn jáde lọ́bìnrin kan rí ẹ gbọ́ kéèsì kan nítorí ọ̀rọ̀ tí ẹ sọ kọjá ló máa mú mi mú ọ̀rọ̀ tí mo fẹ́ sọ yìí wá. mo ń bi pé ẹni tí ó bá fẹ́ ìyàwó kọjá ààlà báyìí ìjìyàwó ló wà síbẹ̀ fún ẹ mú àwọn àlàyé wá ẹ wá ní irú ìjìyà náà bóyá àwọn tẹ́ bá wà ní ilẹ̀ ṣẹ̀ríà irú àwọn ìjọba náà wọ́n lè mú àti rí bẹ́ẹ̀ nítorí ìjẹni ọlọ́run ọba látara nǹkan kan náà lẹ̀ yóò ti rí pé ẹni yìí ìjẹni ọlọ́run ọba ni nípa nǹkan tó bá ń ṣe for example nísìn olórí ìjọ ní níbi tẹwà yìí tí n bá súnmọ́ yín tí n bá rí àwọn ìwà tí ẹ̀ ń wù pẹ̀lú àwa tá a jẹ́ ọmọ ìjọ yín ni màá fi máa tọ́ka sí pé á àfàwà yìí ẹni ọlọ́run àmọ́ tí ìbá wá rí tó bá yẹ pé òkèèrè ni mo ti ń gbọ́dún dùn ọbẹ̀ tí mi ò lọ tọ́ wò ń bẹ̀ èmi mọ̀ pé èèyàn ọlọ́run ni àmọ́ tí èèyàn bá súnmọ́ rú ẹni náà èèyàn mọ̀ pé á láti àwọn àpẹẹrẹ kọ̀ọ̀kan tí èèyàn ń rí èèyàn mọ̀ pé ìjẹni ọlọ́run lẹ́ni yìí ìyẹn nọmba one nọmba two ni pé àwọn ọ̀rọ̀ kan ṣẹlẹ̀ ní two thousand and eight mo mọ̀ pé bí ò bá jẹ́ ṣe kí ní tabá jẹ́ tó ní fóònù tó lè táìpẹ̀ sí orí net á rí àwọn ìṣẹ̀lẹ̀ kọ̀ọ̀kan tó ṣẹlẹ̀ pẹ̀lú bàbá tá à ń sọ̀rọ̀ nípa wọn yìí nípa pé àwọn mùsùlùmí wọ́n parapọ̀ wọ́n ní nǹkan yóò tọ̀nà báyìí ni báyìí ni ó dáa lọ mú mẹ́rin gbà yẹn ó sì wà ní eighty six mú mẹ́rin kúrò nínú eighty dàyókùnù wọ́n bá wọn fà bẹ́ẹ̀ wọ́n délé ẹjọ́ gbogbo ẹ̀ náà àbábọ̀ àbálọ àbábọ̀ náà ó sì kàtà fẹ́ sọ́ńpẹ̀ ẹni ọlọ́run sì tún ṣe bẹ́ẹ̀. ilé ẹjọ́ wo ni wọ́n lọ. wọ́n lọ ṣẹ̀ríà wọ́n lọ ṣẹ̀ríà wọ́n lọ high court wọ́n lọ supreme court kò sí court tí wọ́n lọ tí wọ́n gbé bàbá yìí lọ. ilé ẹjọ́ wa ń sọ. kí ló sọ ju pé ó dáa ẹjẹ́ ká fi bí ìbá ìwò ẹjọ́ táwọn ní pé kọ́ máa lọ náà ní ìgbà tí ó ṣe pé wọ́n rí evidence kan tí àwọn ẹ̀tọ́ kóra wọn jọ pé wọ́n ṣe because ẹ̀ta inú làwọn tó jọ́ọ̀dì yẹn tó ń rí lára àwọn tí wọ́n pèpè jọ yẹn ẹ̀ta inú ni wọ́n rí. so ilé ẹjọ́ sẹ́ríà ní bìdà àbí ní mina. sí mina. kọ́ dá wọn láre pé. kò dẹ̀ nǹkan kan sọ. So àrí kókó nǹkan báyìí tó yẹ pé èèyàn lè sọ pé ẹni yìí ó yá àfẹ́ mọ́ òun ṣe mùsùlùmí mọ́ látara nǹkan tí ẹni náà ṣe ẹ máa gbọ́ ẹ nígbà tí mo fẹ́ bèrè ìdájọ́ rẹ̀ ní ìsìn mo pín in. òun náà ni mò ń sọ mo ní pé. ṣé ilé ẹjọ́ kọ́kọ́ sọ pé ó lẹ́tọ̀ọ́ kí mùsùlùmí ò kẹ́kọ̀ọ́ já mẹ́rin. ẹ mọ̀ pé tó máa yẹ pé kò lẹ́tọ̀ọ́ ẹ mọ̀ pé tó lẹ̀ ká ní muslim organization ní nàìjíríà tí ò bá lẹ́tọ̀ọ́ nínú ṣẹ̀ríà gangan aka ó di ẹ̀ka ti ní nǹkan kan. ṣáà a lè rí ìpọ́ọ̀kù ilé ẹjọ́ o. ẹbí o ẹ mọ̀ pé èmi ti sọ fún yín tẹ́lẹ̀ pé ọmọ kékeré lè mi.